Um, ẹ jọ mo béèrè dẹ̀ra. láti wo. ọ̀rẹ́ mi ni. àlejò dẹ̀ra ni. ọ̀rọ̀ oh, ok. ṣe irú kan ló ṣẹlẹ̀ yìí inú fíìmù èmi ti máa rí èmi mọ̀ pé ó ṣẹlẹ̀ real life. bí èmi ò kì í ṣèyàn tó da kàná sẹ èyàn kúrú kì í. hi uh, hello ṣé rí bọ̀bọ̀ tẹ̀ ń rí yẹn hmm. rẹ̀mí ó fẹ́ fẹ́ mi ni o. Eh? future mi ni. ah mo dáràn. ẹ̀gbẹ́. ẹ lọ pàdé mi kí ló ń ṣẹlẹ̀. tí olórí burúkú ni ẹni mò ń ṣe ló ń ṣe òkè. mo ti rí ẹbí tó wà yẹn wá yí ẹ̀dẹ̀ má bàjẹ́. tó ìwọ ní future sí ìwọ fẹ́ fẹ́ tó dà àwọn òní future. ọ̀dà ọ̀pọ̀ náà yóò wá máa ń bí ọ̀pọ̀ yẹn máa ń bí. ah national ah, ah, gbéyàwó àwọn wọ́n gbéyàwó àwọn mọ̀pá àjọjẹ lélẹ̀. ṣé kò sí gbogbo ọmọ àjọjẹ lóde ẹ̀yẹ tí wọ́n báyìí lóbi nígbà wọ́n